نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri ayé wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Ramadan èyí tí a ń bá wẹrẹ lọ yìí ká má gbàgbé ìdí pàtàkì àwẹ̀ yìí kí ṣe àtàkùwà bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó lọ́wọ́ ọba dẹ́ta ń sọ fún wa pé ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum. لعلكم tattaqun ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ni mo pè ẹ̀yin onígbàgbọ́ òdodo àti àwẹ̀ lọ́rùn ẹ̀yẹn fún yín gẹ́gẹ́ bá a ṣe ṣe lọ́rùn ẹ̀yẹn fáwọn tó ṣáájú yín la'allakum tattaqun nítorí kẹfà lè jẹ́ ní tẹ́ ọ̀páyọ̀ ọlọ́run ọba yìí àwọn lọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ló nídi nínú gbogbo ìjọsìn èyí tó ṣe lófin fún wa kódàǹgbà tá a wà ní kékèké orin àkọwọlé kan bẹ tá a máa ń kọwọlé nílé ẹ̀kọ́ ká máa wí pé la fawma duna taqwa wala salata duna taqwa wala zakata duna taqwa. ولا حج بيت دون تقوى تقوى الله فوق كل a máa ń wí gbà táwa ń kíkì kí ta bá fẹ́ kọrin wọlé nílẹ̀ ẹ̀ka alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọ̀rọ̀ ọlọ́run ọba yìí òun lọ́lọ́run ọba subhanahu wa ta'ala lọ́fẹ́ lọ́dọ̀ ẹnìkan ní wa pẹ̀láwẹ̀ ìfìdípanú wa kò sí ohun tó bá dọ́là fẹ́ fi ṣe a ò kú nígbà táwọn ọba jẹun lọ́lọ́run ó fi yó kò bẹ́ẹ̀ o. lẹ́nu bí ọ̀rọ̀ ẹran iléyà náà ọba dẹ́ta jẹ́ oyè wáyé pé láyà náà lọ́lọ́ àlùhùmọ̀ ha wọ́lá dìmọ̀ ọ̀hà. ní dọ́tọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹran iléyà táwọn èèyàn ń pa yẹn bẹ́ẹ̀ náà lẹ́jẹ̀ rò ní dọ́tọ̀ ọlọ́run ọba wọ́lá kí yànnà àmọ́ ohun tí ó dọ́dọ́ ọlọ́run ọba sùhánà oníbẹ̀rẹ̀ ọlọ́run ọba eléyìí ti ń bẹ fún yín gbogbo ẹ̀yin olùgbọ́ mi alákànlé ọlọ́run sí àwẹ̀ ló fi fún wa láti gbà á nítorí kalẹ̀ níbẹ̀rù ọlọ́run kí níbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí àfọwà sọ́lẹ̀ Habib ni wọ́n ti ṣàlàyé rẹ̀ wọ́n lóun náà ni an ta'amala bi ta'atillahi kó o ṣiṣẹ́ tẹ̀lé tọ́lọ́run lórí ìmọ́lẹ̀ tó wá látọ̀dọ̀ Allah kẹ́rì ju sàwàbàlá tó fi rẹ̀ kan ẹ̀sìn ọlọ́run ọba sùhánà àti pé wà á ń tẹ́tùrúkà máa ṣùyàtàlá alànúrí mínàlá ìyapa ọlọ́run ọba kọ pátì lórí ìmọ́lẹ̀ eléyìí tó ti ọ̀dọ̀ ọlọ́run ọba wá tàkàfọ̀ ìfọ́ èyí tó máa fi páyà ìyá ọlọ́run ọba subhanahu wa ta'ala ló fi já sí pé ìbẹ̀rù ọlọ́run ọba yìí ibi tí máa ń wà jẹ̀mí lọ taqwallahi mahalluha alqalbu ìpáyà ọlọ́run ọba ọkàn ní máa ń wà wọ́n lànà nabi sallallahu alaihi wasallam jọ̀rọ̀ ọba ń bẹ́ ń bíbà yìí ọwọ́ atọ́ka sí gbáyà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta jọ̀rọ̀ ọlọ́run ọba ọkàn ní máa ń wà kì í sẹnu lèyìn ó fi sọ ọkàn ní pàápàá ohun tí ó wà lẹ́mi ni ṣùgbọ́n yóò ṣiṣẹ́ jáde áàrí pàápàá rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ mẹ́ta kan gẹ́gẹ́ bí afáwà abdullahi ibn mas'udin radiyallahu ta'ala anhu wọ́n ti ṣàlàyé rẹ̀ pé àtàkọ́wá an yuta'a ọláyọ̀ ọ̀sọ̀. Wọ́n ń pè ní ìpayà ìpayà ọlọ́run. Òun ni ká máa tẹ̀lé ọlọ́run ọba dẹ́dà Subhana. Ọláyọ̀ ọ̀sọ̀. Ká máa yapa rẹ̀. Ṣé tó bá ní ká ṣe ká máa ṣe má ṣe tó bá ní ká sí wọ́n bẹ̀ ká sí wọ́n bẹ̀. Mo tún jẹ́ ìpayà ọlọ́run ọba nìyẹn. Àpẹẹrẹ kí ni ìjọba ń payọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n pọ̀ kò fi ọlọ́run ọba mọ́. Ọ̀ma ṣe ọlọ́run ọba ṣẹ́ má ṣe ọlọ́run ọba ní ń ṣe ń tiẹ̀ èké ni títẹ̀ ń parọ́ fóun káyọ̀ ọlọ́run ni. bákan náà ohun tí ń jẹ́ tọ́kọ wa òun náà tún ni wọ̀yọ́zùkárá ọlá yòǹkà ká máa rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala ká sì má ṣe gbàgbé rẹ̀ ìrántí ọlọ́run ọba pẹ̀lú ìlàwọ̀tí al-Qur'an ìmáàtí al-Qur'an ìrántí ọlọ́run ọba pẹ̀lú àwọn adìkẹrù bíi subhanallah alhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah subhanallah wa bihamdihi subhanallah alazim àti gbogbo àwọn adìkẹrù oríṣiríṣi lábẹ́ ìrántí ọlọ́run ọba náà lọ́wọ́ wà kí n fẹ́ síbi kí ìrántí ọlọ́run kọ́ wá sí wọ́n bẹ́ẹ̀ nínú àǹfààní ta fẹ́ káwẹ̀ mú wá fún wa nìyẹn òun ni ká rántí ọlọ́run ká má gbàgbé rẹ̀ ó sì pé gbogbo àyè tá a bá ti dé tá a bá ti fẹ́ dáwọ́lé nǹkan tó ti kí o nítorí ká ṣe tání má bá wa kẹ́gbẹ́ ń pa rẹ̀ bàbá adéka sọ wípé ọmọ ìyá aṣọ àǹdíkì rahman nǹkan ìyẹ̀bùláhù ṣàìtọ́nà ọ̀hùwàláhù kọrin ẹni yóò nǹkan bá kọ dí ikú níbi ìrántí ọlọ́run bá àjọ kí ayé ọlọ́run ní àyìn àṣetánì tí òun ní ọjà alájọrin rẹ̀ alábàárẹ̀ rẹ̀ ìrántí ọlọ́run ká máa rántí rẹ̀ ká má gbàgbé ẹ̀ nígbà tá a bá fẹ́ jẹun ká sí bísímìlà ká fẹ́ mu ká sí bísímìlà bákan náà a fẹ́ sún mẹ́lẹ́tọ̀ wa ká sọ pé bísímìlà allahumma jannibna shaitan wa jannibi shaitana ma razaqtana èyí tá a níbi sọlá àkàlà ń sọ pé ní bá sọ̀rọ̀ bísírù yìí àbí yẹn bá bímọ yẹn sáyé tó bá padà di ọmọ ọrùn ọrùn tẹ̀lá tí yẹn sún yẹn ìtúká ní oníráyè lọ́dọ̀ rẹ̀ ìrántí ọlọ́run ọba yà máa rántí rẹ̀ afẹ́ jáde ni afẹ́ wọlé ni inú ohun gbogbo kásìtánì fún bàbá akẹ́kẹ́ ń pa rẹ̀ a tún máa sì rántí ọlọ́run pẹ̀lú ká máa sọ̀rọ̀ ọlọ́run fúnra wa à ń rántí ọlọ́run nìyẹn gbogbo eléyìí tá à ń ṣe ìrántí ọlọ́run lèyí àṣètùmọ̀ ohun tí ń jẹ́ ìpayà nìyẹn wọ́n yóò kárọ́ ọlá yóò ń sà ká máa rántí ọlọ́run ká má gbàgbé rẹ̀ iṣẹ́ kánú àlàyé tí a fáwọn Abdullahi bin Mas'udin radiyallahu ta'ala anhu wọ́n fi ṣàlàyé ohun tí ń jẹ́ tẹ̀kọ̀wá wọn náà ni pé wọ́n yóò kárọ́ ọlá yóò sà ká máa sọ pé ọlọ́run ká máa sì ṣàìmóore sí wọ́n bá ní kẹ́lómi ó á ní kí ọlọ́run ṣe fún un ọlọ́run ò sí nǹkan fún àlàáfíà tó fọ yìí lọ ẹlòmíì lówó onídùúkìá rẹpẹtẹ mọ́kà àlàáfíà aládùn àkànlẹ̀ nìyẹn ẹgbẹ́ tẹ bá wí lọ tẹ wí bọ́ yóò ní ẹ̀ka bẹ́ẹ̀ lọ́wọ́ àlàáfíà fún mi ẹ̀rí ọlọ́run bá ṣe fún ọkọ ọya etílẹ̀ kòkòrò kó bẹ́ẹ̀ ọya múlẹ̀ kòkòrò kó bẹ́ẹ̀ ẹlòmíì tó bá sùn gan yóò tún yanú lẹ̀ ni ìtinú pé àwọn àkékèé ti tọ́nú bẹ̀ ní sùtà ká máa dúpẹ́ fọ́lọ́run ọba sùhánà ìdára tọ́lọ́run ṣe ká forí yẹn mọ́ ká dúpẹ́ lẹ́mìí ká tó du lẹ́nu ká tó fi gbogbo ṣe sí dúpẹ́ ká má ṣe ìmọ̀rí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala. ìgbẹ̀yìn olùgbọ́ mi alákọ̀ọ́lé ìtayọ̀ ọlọ́run kì í tọ́lọ́run ọba ti torí ẹ̀ sí ààwẹ̀ lọ́rùn èèyàn fún wa yìí ọba ti dé tán tó ní àwọn orí pa àti àǹfààní táàrí nínú àǹfààní táàrí tí bẹ́ẹ̀ rọ ọlọ́dàkùn gbọ́rọ̀ wa sẹ́sọ àrísì kí ó dé ọmọ ọba subhanahu wa ta'ala jẹ́ oyé wa yí pé ọmọ yattaqillaha yaj'al lahu min amrihi yusra gbogbo ẹni yóò tó bá jáde pápáyọ ọlọ́run sí ọlọ́run ní ṣe má sí ọlọ́run òun fílẹ̀ ọlọ́run ó sì gbé rọrùn sínú ọ̀rọ̀ rẹ̀ bákan náà ẹni tí bá ń páyọ̀ ọlọ́run ọba ìṣẹ́ ọlọ́run ń ṣe máṣe ọlọ́run fi ń gbé jùlẹ̀ yọ́ rọ ní àbáyọ nínú gbogbo kọ̀ǹdíṣàn ẹbú tó lè wà àti ṣòro tó bá wà nínú rẹ̀ lákọ̀ọ́yẹjú bọ́lọ́run ọbọ̀ kù kárí sì kí fún ọba dẹ́ta ní ọmọ yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib ẹni yóò tó bá fi ṣe ọlọ́run ní ṣe máṣe ọlọ́run ọba ó ń filẹ̀ ọlọ́run ọba ó sì wá pèsè àrísìkí fún bí tí lérò ọlọ́run sì fún lọ́ní àbáyọ kí báwọn òkọ́ náà dí ọlọ́run sì lànà fún tọ̀hún nínú àǹfààní táàrí inú bẹ̀rẹ̀ ọlọ́run tọ́lọ́run ti torí ẹ̀sà àwẹ̀ yìí ló fi fún wa òun ni al-qabulu inda Allah iṣẹ́ tí yẹn bá ṣe ọlọ́run ọgbà o ọ̀rọ̀ bá dẹ́dà sọ pé innama yataqabbalu Allahu minal muttaqin àwọn ẹni tọ́lọ́run bá tẹ́wọ́ gbàṣẹ wọn àwọn tí ń páyọ̀ ọlọ́run ọlọ́sàdúrà rẹ ọgbà yẹra rẹ wò ó ti ọlọ́run tó ń ṣe é láti ọlọ́run tó sí wọ́n bẹ̀ innama yataqabbalu Allahu minal muttaqin àwọn tí bá ń páyọ̀ ọlọ́run òun lọ́lọ́run máa tọ́ gbàṣẹ wọn bábámbárì nínú àǹfààní tí ń bẹ nínú kéèyàn máa páyọ̀ ọlọ́run ọba òun ni al-fawzu bil jannati èyàn ó jèrè àlùjànnà ní o ó jésè ń pápá wọn nígbàgbọ́ òdodo ń jọ gbé ní al-qiyama èyàn ọ̀rọ̀ àlùjànnà ni ó tún wá rí fún ọlọ́run

gbogbo àwọn ọmọ yòókù ìmọ̀ ni wọ́n ṣùgbọ́n gbogbo ọmọ tó wà láyé yẹ́yẹ́ tàṣẹ́jù ilẹ̀ ilmi sharia kí ní bùkátà sí mọ́ ẹ̀sìn ìmọ̀ òfin ọlọ́run kí ní mọ̀ yẹn wọn ni malkoran ìmọ̀ súnmọ́ nẹ́bí sallallahu alaihi wasallam àti àlàyé méjèèjì àgbọ́yé wọn tó ń pè ní alfiq àwọn nǹkan wọn yìí lágbọ́dọ̀ lọ kọ́ bẹ́yẹn nìkan ọlọ́run ṣe máa rinlẹ̀ nítorí pé ìwá ìmọ̀ ṣẹ̀rí àyẹn ẹ́ á wá láti lè mọ kí ni sí ọlọ́run má ṣe ọlọ́run pẹ̀lú mímọ̀ lélẹ́ yóò fi rinlẹ̀ ẹni kó bá dẹ́dà sọ ń kọ̀rọ̀ tọ̀ hídùn tó fà ilẹ̀ mọ̀tẹ́hù lẹ́ ilaha illallah lọ nímọ̀ níyàn ká nímọ̀ kí nǹkan ẹ̀mí ìdọ́yẹ kí yẹn fi sí lọ́wọ́ èèyàn fi tẹ̀ lọ́wọ́ ni gbẹ̀yìn olùgbọ́ mi alákọ̀ọ́lé nínú ọ̀nà tí kayọ̀ ọlọ́run ọbọ̀ fi rinlẹ̀ fún ni ònìmọ̀rọ̀ kọ́bátúlà kí yẹn bá dẹ́dà ẹnìkan tí orí ọ máa gbà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ìrí ọ bákan náà ìtàtún sọ dodo nínú àníyàn wa ẹ́ ẹni kíkọ́ ọ̀rọ̀ àti gbangba kọ́ nípa kan náà níparí kájọ́ ọlọ́yé wa nípa ìtayọ̀ ọlọ́wọ́n ọba bá ń sọ yìí ta ní nítorí ẹ̀ lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ló fi ṣe àwẹ̀ yìí lófin fún wa àsọ́ọ́lẹ̀ ọlọ́run fáwọn ẹni àkọ́kọ́ الله سبحانه وتعالى إن ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله الله تتعصى àwọn tó sọ bí ìgbọ́n fún tíra àtẹ̀yìn gẹ́gẹ́ alára pé kẹfàáyọ̀ ọlọ́run jẹ́ ọlọ́run bá dọwọ́ wa ń kọ̀rọ̀ àti gbangba ní ọlọ́run bá sọ fún ọ̀nà ta'ala àwẹ̀ rọmọbọ́n wa eléyìí tágbà ọlọ́run kọ̀ọ̀bá lẹ́sẹ̀ fún ọ̀dàlú aláyà wọ́n ti onígbàwó ètò yìí àwọ̀ eh, àlíyà ọlọ́run kọ̀ọ̀bá ní gbàdọ̀ àwọn kọ̀ọ̀bá lẹ́sẹ̀ fún àwọn أشهد الله إله إلا أنت أشكرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته